ọwọ́ rẹ ló wà o sisi àbẹ́pọ̀ rẹ ṣèbọ̀wọ́ rẹ ló wà o sisi àdánmọ́rán. sílífà wọ leggings wọ yàrá ó túlẹ̀ mo fẹ́ fún lábàrà ọmúrọ̀rọ̀ bíi ti abáraka ó máa ka fún ẹ̀wì níṣẹ́ wàkà sílífà wọ leggings wọ yàrá ó túlẹ̀ mo fẹ́ fún lábàrà ọmúrọ̀rọ̀ bíi ti abáraka ó máa ka fún ẹ̀wì níṣẹ́ wàkà Oda, do you know who I am? Baba Fusa, you think say na yam? Kalo soko mi, let's go to my farm. Ogbon bi ti ini, you know say na jam allow me to fire pọ̀mọ́ ìbílẹ̀ lóní títí jọjẹ́ kọ́mọ̀ kódà lẹ́mí fire dodo gbogbo kan tó fẹ́ mo ní ṣòkòtò òkè ọlọ́mọge ajára mo bá ọ sọ̀rọ̀ òbí fárígá àgẹ́tì mọ̀ ní làgbà bá ń gé dákìní tàbí sọ yìí ó tún dágìdí yá. ọwọ́ rẹ ló wà o iṣẹ́ àbẹ́pọ̀ rẹ ṣèbọ̀wọ́ rẹ ló wà o iṣẹ́ àdánmọ́ràn o ṣeun máa ń díá ọwọ́ rẹ ló wà nǹkan tó gbé ṣe bọ̀wọ́ rẹ ló wà. do you know where you are? bóyá jókòó kó má ṣe falala see where they mi mo lágbára No ba she die mo fẹ́ kákàbà ó pẹ́ tí mo ti ṣan salvation irú ẹ̀ ṣọ̀wọ́n ìlàwà nation first body ni kò sí renovation ẹni bá bẹ agbárí location alámi tó fayọ pọ̀pọ̀ ìbílẹ̀ lóní títí jọjẹ́ kọ́mọ̀ ó dà lẹ́mí fayọ dòdò gbogbo god to fẹ́ mo ní ṣòkòtò ọlọ́mọge ajara mo bá ọ sọ̀rọ̀ òbí fárígá àgẹ́tì mọ̀ ní làgbà báńgídá kìíní tàbí sọ yìí ó tún dágídí yá. ọwọ́ rẹ ló wà o sisi àbẹ́pọ̀ rẹ ṣèbọ̀wọ́ rẹ ló wà o sisi àdánmọ́ràn o ṣeun máa jẹ́ ọwọ́ rẹ ló wà gbogbo nǹkan tó gbé ṣèbọ̀wọ́ rẹ ló wà ṣó mọ̀ pé mo pọ́pùlà má tẹ̀kẹ́ bá sọ́dá ṣó mọ̀ pé jọ̀wọ́ máa tẹ̀kẹ́ bá a sọ̀nà. bọ́ bá dẹ̀ mọ́ sí mi máa pe sáyidá bọ́ fi mí ṣakọ máa pe fárídá. bílẹ̀ wo ah, òkè. ọlọ́mọge ajara mo bá ọ sọ̀rọ̀ òbí fárígá àgẹ́tìmọ̀ ní làgbà bá ń gé dá kíní tàbí sọ yìí ó tún dá gidi yá.